àmọ̀ pé o ò mọ bí inú mi ti dùn tó pé mo rí ọ ní àṣálẹ́ yìí. Ah, ìyá àgbà ayùn yín ti yun mí o ìlé purọ́ tọ̀yìn kódà bí wọ́n gẹ sínú mi lálẹ́ kò lè kọsẹ̀. <laughs> àmọ́ pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí o sí ọmọ mi kò tọ́pẹ́ o ìyá àgbà àti pé kí ni nǹkan tuntun tẹ́ kọ́ mi ní àṣálẹ́ yìí? Ǹjẹ́ ìwọ mọ àwọn álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá? Hmm, ó dá mi lójú pé o mọ̀ wọ́n. Nǹkan tí ń kọ́ lálẹ́ inú. Ó yá, wá nǹkan fìdílé ká tó máa bétò náà lọ. Mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni àwọn álúfábẹ́ẹ̀tì èdè Yorùbá. A sì lè pín wọn sí. Si fáwẹ́ẹ̀lì àti kọ́ńsónáǹtì ṣùgbọ́n ní àṣálẹ́ yìí gbogbo álúfábẹ́ẹ̀tì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà ni a ó kà tí bá ti ń kà máa wí tẹ̀lé mi a b d A e, f g a b d A e, f g. O Kiijikilimini Gbiijikilimini mìníòó O mìníòó píríṣíṣì rí sí ṣí tí u wí yí tí u wí yí a ó káre àmọ̀ pé ọmọ ni ọ́ ń wàá tún gbogbo rẹ̀ kà lápapọ̀ tí n bá ṣe tán ìwọ náà ó tò ká tẹ̀lé mi a b d e f g B h e g K L M N, M N o P R S S, T u wí yìí a b d e ẹfigi e, gbi hi iji kilimini mini oo pirisisi ti uwiyi. ìyá àgbà ah, ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́ ah, ń mọ̀ pé álúfábẹ́ẹ̀tì èdè yorùbá á máa dùn lẹ́nu báyìí o áá ń lọ kà á fáwọn ọ̀rẹ́ mi lóòrọ̀ tó bá dòòrọ̀ ń kà á fún gbogbo àwọn náà rí bó ti dùn lẹ́nu ẹ ṣeun gan. ó káre àmọ̀ pé ọlọ́run fún ọ̀sẹ̀ jẹ́ ń sọ kan tí wọ́n pani lẹ́rìn fún mi tí n bá ń kọ́ àwọn ọmọ ní álúfábẹ́ẹ̀tì èdè yorùbá sórí ibi mi ní o ọ́ a wá kọ̀dí sáwọn ọmọ a ṣe bíi pé àáyún ìdí wa mi ní o ọ́ ó máa ń jẹ́ kínú àwọn ọmọ dùn ó rẹ́rìn-ín ara ìgbádùn alífábẹ́ẹ̀tì èdè Yorùbá náà nù tíwọ náà bá ti ń kọ́ àwọn ọ̀rẹ́ rẹ ọkọ̀ dísìwọ́ ni pé mi ní o ọ́ ọ rí i pé yóò pa wọ́n lẹ́rìn púpọ̀ <laughs> ìyá àgbà eléyìí tún yá àrà ọ̀tọ̀ o ó dáa ì ń gbìyànjú ẹ̀ ẹ ṣeun gan. ó kárí àmọ̀ pé o ṣeun níyì ni a ó fi àdàgbà ètò tòní sí a ó bẹ̀rẹ̀ láti bẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. àmọ̀ pé ṣe dáadáa ni gbogbo ojú rẹ ló ń dán ló rẹwà tó gún régé <laughs> ìyá àgbà bẹ́ẹ̀ ti mọ́ wínú ní gbogbo ìgbà ojú tiyín náà dán o jàre O ṣeun jàre àmọ̀ pé ọlọ́run ó ọlọ́run ó dá ọ sí. àmì ìyá àgbà kí ni ń jẹ́ àròkọ mo rí ọ̀rẹ́ mi yétúndé tí ń báwèé rẹ̀ jà tí ṣàárọ̀ orímọ kọ́kọ́ tó gbá bírò rẹ̀ mú mo ní kí ló ń ṣe ó lóun ń kọ àròkọ <laughs> a mọ̀ pé lóòótọ́ àwọn kan a mọ̀ pé ní bírò àmọ́ àwọn kan sọ pé ìkọ̀wé là ń pè é bóyá ká mẹ́nu lé ọ̀rọ̀ àròkọ já fìdí lélẹ̀ ká máa bẹ́tò alẹ́ yìí lọ. ó yá ìyá àgbà kí ni jẹ́ àròkọ o. a mọ̀ pé ọ sì fara rẹ balẹ̀ ń ṣàlàyé fún ọ tí ó yé ọ fínífíní. gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ àròkọ jẹ́ ohun tí akẹ́kọ̀ọ́ máa rò kó tó kọ àwọn olóyìnbó ń pè ní essay writing àròkọ a máa fi ọgbọ́n àtinúdá akẹ́kọ̀ọ́ hàn àti bó ṣe rinlẹ̀ sí. àròkọ kíkọ ó tún máa ń jẹ́ kí a mọ bí akẹ́kọ̀ọ́ ṣe ní òye àti ìmọ̀ sí nípa èrò ọkàn rẹ̀ àbí nípa nǹkan tá a bá sọ pé kó kọ ń pa ẹ̀. Hmm. lóòótọ́ ọ̀rẹ́ mi Yétúndé ó ní pé àròkọ tọ́níkòhún kọ ni pé kó dálé ní orí òun bẹ́ẹ̀ ni akẹ́kọ̀ọ́ a máa fúnni ní oríṣiríṣi àkọlé láti kọ àròkọ lórí ara ẹ̀ náà ni pé kọ àròkọ lórí ara rẹ táwọn èèyàn ń pè ní myself àbí kọ àròkọ lórí oúnjẹ tó fẹ́ràn jù kọ àròkọ lórí ibi tó lọ tó gbádùn jù àwọn nǹkan yìí a máa jẹ́ kí akẹ́kọ̀ọ́ ronú kó sì mọ bí ó ti máa gbé ọ̀rọ̀ kalẹ̀ àmọ́ kò sí bí àkọlé àròkọ náà ṣe lè yàtọ̀ síra wọn tó ó ní àwọn ìlànà àti ìgbésẹ̀ téèyàn ó tẹ̀lé fún gbogbo àròkọ téèyàn bá fẹ́ kọ. Hmm, ìyá àgbà Kí ni àwọn ìlànà náà tí gbogbo àròkọ á máa lò? Àkọ́kọ́ ni pé àròkọ tí akẹ́kọ̀ọ́ bá fẹ́ kọ, ó gbọ́dọ̀ yan orí ọ̀rọ̀ tàbí àkọlé fún àròkọ náà. Èyí tó sì dáa jù ni pé kó mú àkọlé tó mọ̀ nípa rẹ̀ dáadáa. Èkejì, òhun ni pé kó ṣe ìlapa èrò nípa báwo ni ó ṣe ṣe àlàyé àwọn kókó tí ó kọ sínú àròkọ náà. lẹ́yìn náà akẹ́kọ̀ọ́ pín àròkọ rẹ̀ sọ́nà mẹ́ta yóò pín sí ìfáàrà kókó àròkọ àbí kókó ọ̀rọ̀ àti ìgúnlẹ̀ àròkọ náà yóò sì ṣe ìlàkalẹ̀ bí ó ti kọ àwọn ọ̀rọ̀ tí ó fi gbé ọ̀nà kọ̀ọ̀kan yìí wọlé nínú àròkọ rẹ̀ lẹ́yìn èyí akẹ́kọ̀ọ́ yóò kọ àròkọ rẹ̀ kíní ìdí tá fi pè é ní kíní ni pé lẹ́yìn tó bá kọ eléyìí tán yóò yẹ̀ ẹ́ wò fún àwọn àtúnṣe pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ kan níbi tí ó bá yẹ kó ṣe àtúnṣe yóò lo àmì àwọn punctuation rẹ̀ níbi tó yẹ kó ti lò nínú àròkọ rẹ̀ yóò sì ṣe àmúlò àwọn ọ̀nà èdè níbi tó bá mu nínú àròkọ rẹ̀ lẹ́yìn àyẹ̀wò yìí àti àwọn àtúnṣe tó ti ṣe yóò ṣẹ̀ wá tún àròkọ yẹn kan bí ò bá sí àtúnṣe mọ́ àròkọ náà ó ti yá fún kíkà. Hmm, ìyá àgbà ẹ ṣeun ìjà wa rí i pé oríṣiríṣi àròkọ wà àbí kò sí àmọ́ pé òkú làákàyè oríṣiríṣi àròkọ wà o gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ tiwa ti kọ́ wa ìkíní a ní àròkọ lẹ́tà kíkọ ìkejì a ní àròkọ oníròyìn bẹ́ẹ̀ náà la ní àròkọ alárìyànjiyàn bẹ́ẹ̀ la tún ní àròkọ aṣàpèjúwe èyí tó kẹ́yìn rẹ̀ ni àròkọ alálàyé ajẹmọ́ ìṣípayá. ẹ àṣé àròkọ ó fẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ha àmọ́ <laughs> pé bẹ́ẹ̀ ni a ó mọ mẹ́nu bà wọ́n lẹ́kọ̀ọ̀kan níjọ́ míì báyè bá gbà wá ẹ ṣeun ìyá àgbà irú àròkọ tí ọ̀rẹ́ mi yétúndé ń kọ ohun tó dá lórí ara rẹ̀ irú àwọn nǹkan wo ni ó kọ sínú àròkọ náà irú àròkọ báwọn yóò mọ dáhùn àwọn ìbéèrè wọ̀nyí kí ni orúkọ ẹni tí ń kọ àròkọ kí ni orúkọ bàbá rẹ̀ kí ni orúkọ ìyá rẹ̀ níbo ni ìlú rẹ̀ ọmọ ọdún mélòó ní í ṣe níbo ni ó ń gbé yóò sì tún máa dáhùn àwọn ìbéèrè wọ̀nyí oúnjẹ wo ni akẹ́kọ̀ọ́ náà fẹ́ràn jù àwọn iṣẹ́ wo ló fẹ́ràn kí ó máa ṣe àwọn bo ló fẹ́ràn láti máa lọ kí ni àwọn nǹkan tó fẹ́ràn jù irú àwọn ọ̀rẹ́ wo ló ní irú ẹ̀sìn wo ló ń ṣe ní ká má fa ọ̀rọ̀ gùn àròkọ lórí ara èèyàn yóò jẹ́ àròkọ tí yóò sọ gbogbo kúlẹ̀kúlẹ̀ nǹkan tí ẹnìyẹn ń fẹ́ràn bí ó ṣe rílé ayé sí àti bí ó ṣe ń gbélé ayé rẹ̀ nǹkan tí àròkọ lórí ara èèyàn dálé lórí nù. Hmm. ìyá àgbà kódà ẹ̀kọ́ alẹ́ kìí ṣe kékeré ẹ ṣeun gan bó bá dòórọ̀ ọ̀la èmi náà ó gbìyànjú láti kọ àròkọ nípa ara mi ìyín wàá fi hàn yín tí n bá ṣe tán àmọ́ pé ó dáná ìyín mọ̀ retí rẹ̀ ibí ni a ó fi àdágbà ètò tòní rọ̀ sí dá máa múra àti máa relé ilé ò ní lé wa o ọ̀nà ò sì ní nà wa o. ó dàárọ̀. ó dàárọ̀ ìyá àgbà. ó káre àmọ̀pé ǹjẹ́ wọ́n mọ orúkọ àwọn nǹkan tí ń bẹ ní àyíká rẹ̀? Hmm. ìyá àgbà ah bí n bá mọ̀ bóyá kékeré ó dáná ń kọ́ ọ ní orúkọ àwọn nǹkan tí ń bẹ láàyíká rẹ kíwọ náà ba lè mú orúkọ wọn àkọ́kọ́ ohun àyíká wa tí a ó mẹ́nu bà ní àkùkọ àkùkọ ohun ọ̀sìn ilé ni àkùkọ jẹ́ ó máa ń kọ láti fún wa ní òye àkókò àti àsìkò àmọ́ lóde òní a kì í sábà lo àkùkọ fún àkókò tàbí àsìkò mọ́ torí wípé aago ti wà tá fi ń wo àkókò àti àsìkò. àkùkọ ìkejì tí wọ́n mẹ́nubà òun là ń pè ní mọ́tò ìwọ náà wí tẹ̀lé mi mọ́tò ó káre a mọ̀ pé mọ́tò pọ̀ ní àyíká wa pàápàá níbi àwọn ìlú tó tóbi mọ́tò ṣe pàtàkì púpọ̀ ní ayé òde òní nítorí pé ó wúlò láti máa gbé wa láti ibì kan sí èkejì pàápàá ibi tó bá jìnnà síra wọn oríṣiríṣi mọ́tò ló wà mọ́tò ayọ́kẹ́lẹ́ wà àti mọ́tò elérò púpọ̀ epo rọ̀bì òun ni mọ́tò máa ń lò ara àwọn nǹkan tó máa tún rí láyìíká wa ní púpọ̀ púpọ̀ òun náà ni alùpùpù ẹ̀rọ alùpùpù òun náà yára nílẹ̀ àmọ́ kò yára tó mọ́tò òun náà a sì máa lo epo rọ̀bì bíi mọ́tò ṣùgbọ́n ohun tí alùpùpù tó fi wúlò ju mọ́tò lọ ni pé níbi tí àkọlùkọ́gbà mọ́tò bá wà alùpùpù á máa yára fún wa láti tètè dé ibi tá à ń lọ kò sì yẹ kí a gbé ju èèyàn kan lọ yàtọ̀ sí dírẹ́bà tí bá ń wa alùpùpù èyí ni ó dára jù. Hmm. alùpùpù ìyá àgbà ṣé kìí ṣe alùpùpù ni gbogbo àwọn èèyàn á mọ̀ pé ní ọ̀kadà ọ̀kadà ọ̀kadà bẹ́ẹ̀ ni òun náà ni alùpùpù ní ń jẹ́. Igi jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí a máa ń rí ní àyíká wa tó ṣe pàtàkì tó sì wúlò fún àwa ọmọ ènìyàn. Igi a máa pèsè ìbòjí fún wa láti sá sí tí oòrùn bá ń mú. Ó sì máa ń wúlò tí àgbàrá bá ń wọ́ torí yóò fa ìdíwọ́ fún àgbàrá láti máa wọ́ ohun àlùmọ́ọ́nì orí ilẹ̀ lọ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ igi a máa so èso èso tí igi bá so ó máa ń wúlò fún wa ní jíjẹ ní ọ̀pọ̀ ìgbà igi ṣe pàtàkì fún àwọn ọmọ ènìyàn. Hmm, ìyá àgbà òótọ́ lẹ sọ igi ṣe pàtàkì. ká tó sọ ìpàdé wa dijọ́ mi jẹ́ ń tún dárúkọ orúkọ nǹkan kan tá a máa rí láyìíká wa ohun ọ̀sìn ni nǹkan yìí ewúrẹ́ sì ni ẹ̀gẹ́ iṣu èérí tàbí ewéko ni ewúrẹ́ a máa jẹ àwọn ènìyàn àwọn ènìyàn máa ń lo ẹran ara ewúrẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ a máa fi ṣebẹ̀ a máa fi ṣoríṣiríṣi àmọ́ ewúrẹ́ ní sísìn ah ó lágbára torí pé ewúrẹ́ òun ni àgídí gan-an ó ti máa gbọ́ táwọn èèyàn mọ̀ sọ pé báwo lè lè ṣe lágídí bí ewúrẹ́ báyìí bẹ́ẹ̀ ń tewúrẹ́ rí. <laughs> ìyá àgbà àgídí hmm, bí ewúrẹ́ ah ẹ ṣeun gan kódà mo ti kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ní àṣálẹ́ yìí ọlọ́run ó tún mọ bùkún ìmọ̀ yín ẹ ṣeun <laughs> àmín o ṣeun a mọ̀ pé o káre ọlọ́run ó bùkún ìmọ̀ tìrẹ náà àti gbogbo àwọn ọmọ tó wà lágbàáyé bíbáyìí ni a ó fi àdàgbà ètò tòní rọ̀ sí ó dìjọ́ mi. mọ̀ pé ṣé dáadáa ni. dáadáa ni o ìyá àgbà ẹ kú àṣálẹ́ yìí ìtàn wo lẹ ó sọ fún wa lálẹ́ yìí. ìtàn a máa wọn ní gbọ́ lóòótọ́ àmọ́ ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ ni a ó kọ́ ní àṣálẹ́ yìí já fìdí lélẹ̀ ká jókòó. ìyá àgbà ẹ̀kọ́ kí lẹ ń kọ́ mi lálẹ́ yìí o. <laughs> a ó kọ́ ẹ̀kọ́ àwọn nǹkan tí ń bẹ láàárín ìlú tí ń wúlò fún àwọn olùgbé. Hmm. àkọ́kọ́ ń bẹ òun là ń pè ní ilé ìwòsàn táwọn olóyìnbó ń pè ní hospital ilé ìwòsàn ni a ti máa ń ṣe ìtọ́jú àwọn aláìsàn. Ilé ìwòsàn. Bẹ́ẹ̀ni, ilé ìwòsàn. Èkejì ń bẹ, ilé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́ ni wọ́n ti máa ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìgbàlódé. Àwọn ọmọ tó ń lọ sí ilé ẹ̀kọ́ là ń pè ní akẹ́kọ̀ọ́. Ilé ẹ̀kọ́. Á ah, ìyá àgbà, ìyẹn túmọ̀ sí pé akẹ́kọ̀ọ́ lèmi náà o bẹ́ẹ̀ ni akẹ́kọ̀ọ́ nìwọ náà ara àwọn nǹkan tó tún wà nínú ìlú tó ń jẹ́ káyé dẹrùn fáwọn olùgbé òun náà ni ọjà inú ọjà ni a ti ń ṣe káràkátà tó ń jẹ́ kí ọrọ̀ ajé ìlú máa dàgbà sókè nínú ọjà a ó máa rí ọlọ́pàá tàbí ọlọ́dẹ tí wọ́n mọ̀ ṣe ìdáàbòbò àwọn nǹkan táwọn èèyàn ń tà àti àwọn tí ń bẹ́nu ọjà. Hmm ìyá àgbà ìyẹn túmọ̀ sí pé àwọn nǹkan tí bàámi àti màámi àmọ́ rà wálé inú ọjà ni wọ́n ti ń rà á ò káre láì bẹ́ẹ̀ ni inú ọjà ni wọ́n ti ń rà á. bákan náà a ó mọ rí àgọ́ ọlọ́pàá àgọ́ ọlọ́pàá àtàwọn ọlọ́pàá wọ́n wà fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Hmm. Ah, iṣẹ́ ńlá nìyẹn o ṣé ìdí nìyẹn tí ojú àwọn ọlọ́pàá fi máa le kó kó kó kó. <laughs> a mọ̀ pé ẹ ọ̀rẹ́ aráàlú ni àwọn ọlọ́pàá má ṣe bẹ̀rù wọn ojú wa mọ̀ le koko torí iṣẹ́ tó gbà àmọ́ èèyàn dáadáa ni wọ́n. Hmm, ẹ ṣé gan ìyá àgbà báyìí èmi náà ti mọ nǹkan tó ń jẹ́ ilé ìwòsàn ilé ẹ̀kọ́ ọjà àti àgọ́ ọlọ́pàá ìmọ̀ lọ fi ìmọ̀ náà dá àwọn ọ̀rẹ́ mi lárayá àmọ́ pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí a ò ní rí jù báyìí ní àṣálẹ́ ìlọ ohun rẹ̀ là ó sùn o ilé ò ní wa o ọ̀nà ò sì ní nà wa o ó dàárọ̀ o ó dàárọ̀ o. àmọ̀ pé kó àṣálẹ́ yìí ṣe dáadáa ni dáadáa ni o ìyá àgbà mo wà ní àlàáfíà àdúpẹ́ fọlọ́run ọpẹ́ náà la ó máa dú fọlọ́run lágbára ọlọ́run àmì o ìyá àgbà kí ló ń jẹ́ ọ̀kan èjì àbí kí lọmọ yẹn tún pè náà o ó sà ń kà á kíkankíkan èmi ń kọjá lọ kí ni ìtumọ̀ gbogbo yìí o a mọ̀ pé òǹkà yorùbá ló mẹ́nu bà hùn ìjẹ́ ìwọ ò mọ òǹkà yorùbá ni rárá o ìyá àgbà ìmọ̀ o tọ̀ ó yá já fìdílé lẹ̀ ká sáré mẹ́nu bà lálẹ́ ìyá àgbà kí ni ń jẹ́ òǹkà ọ̀nà kan pàtàkì tí a fi lè mọ iye nǹkan tí a kó jọ ni pé kí á kà wọ́n. Kíkà ni yóò fún wa ní òye tí kò rújú nípa iye tí wọ́n jẹ́ tàbí ipò tí wọ́n wà. Bí àwọn èèbó ti ní ọ̀nà tí wọ́n ń gbà láti kà nǹkan náà ni ẹ̀yà kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè wa náà ní ọ̀nà tí wọ́n fi ń gbà láti kà nǹkan. Ẹ̀yà Yorùbá òǹkà máa ń ka nǹkan yálà láti ṣe àfihàn iye tàbí ipò tí nǹkan wà tàbí tó jẹ́. bí irú gbólóhùn yìí màálùú márùn-ún ni wọ́n pa fún ìnáwó náà. inú gbólóhùn yìí a lo òǹkà láti fi iye màálùú tí wọ́n pa hàn. bákan náà a lè fi òǹkà tọ́ka sí ipò bí àpẹẹrẹ màálùú karùn-ún ni ó tóbi jù nínú àwọn màálùú tí wọ́n rà fún ìnáwó nínú gbólóhùn èyí a tọ́ka sí màálùú tí ó jẹ́ ìkarùn-ún nínú gbogbo àwọn màálùú tí wọ́n rà fún ìnáwó. Hmm, ó ń yé mi bọ̀ onírúurú nǹkan ni a lè fi òǹkà kà a lè ka àwọn ohun tí kò lẹ́mìí bíi owó ilé ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà sì ni à ń lo òǹkà láti ka àwọn nǹkan tó ní ẹ̀mí bíi ènìyàn ẹranko ẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òǹkà ṣe pàtàkì gan o tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé àwọn orin kan wà tí a máa fi ń kọrin irú àwọn orin yìí ni ó ń jẹ́ kí àwọn ọmọdé gbàgbé òǹkà. ìyá àgbà ṣé ẹ ka orin òǹkà kan fún mi ní àṣálẹ́ yìí ni àmọ̀ hm, pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí jẹ́ ń rò bóyá n ó rántí orin kan nínú àwọn orin onírúurú tá a máa ń kọ ká ká fi dààmú ó ní ká ká fi dààmú ó dèjì ká fi dààmú ó dẹ̀ ta ká mú gbá láàmú ká fi dààmú ó dẹ̀ rin ká mú gbá láàmú ká fi dààmú ó dàrún ká mú gbá láàmú ká fi dààmú ó dẹ̀fà ká mú gbá láàmú ká fi dààmú ó dèje ká mú gbá láàmú ká fi dààmú ó dẹ̀jọ ká mú gbá láàmú ká fi dààmú ó dẹ̀sán ká mú gbá láàmú ká fi dààmú ó dẹ̀wàá. Hmm. ìyá àgbà ṣé ẹ lè ka àwọn òǹkà tẹ́ lò nínú orin náà fún mi bẹ́ẹ̀ ni ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wàá tó o bá ṣàkíyèsí o rí i pé Eni di oókan. A lè pè é ní ení, a sì lè pè é ní oókan. Ẹ ṣeun ìyá àgbà! Èmi náà ti mọ òǹkà Yorùbá láti oókan títí dé ẹẹ́wàá báyìí o. Hmm. Ó yá, kà á fún mi kí n gbọ́. Oókan, èjì, ẹẹ́ta ẹẹ́rin àrún ẹẹ́fà èje ẹẹ́jọ ẹẹ́sàn-án ẹẹ́wàá ó káre láyé àmọ̀ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń kà níwọ̀n ìgbà tó ti mọ òǹkà kínní dé ẹ̀wà a ó fi àdàgbà ètò tòní a ò ní rí jù báyìí lọ ní àṣálẹ́ yìí o ilé ò nílé wa o ọ̀nà ò sì ní náà wa o ó dàárọ̀. ẹ ṣeun gan ìyá àgbà ó dàárọ̀. ìyá àgbà ṣé dáadáa ni. Ẹ kú àṣálẹ́ yìí. Dáadáa ni mo wà o, àmọ̀ pé o ṣeun, a dúpẹ́ fọ́lọ́run. Ìyá àgbà, lóòótọ́ ẹ ti kọ́ mi ní oókan dé ẹẹ́wàá. Ìgbà wo lẹ kọ́ mi ní díẹ̀ sí ká tẹ̀síwájú? Hmm, lóòótọ́ ni òun. Bóyá kí n kúkú kọ́ ní àṣálẹ́ yìí já fìdí lélẹ̀ ká bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa. ẹ ṣeun ìyá àgbà óyá óyá óyá. ìlànà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Yorùbá máa ń lò fún òǹkà tó bá ti bẹ̀rẹ̀ látòrí ọ̀kànlá dé ogún èyí tó tẹ̀lé ọ̀kan dé ẹ̀wá. E ìlànà méjì ni à ń pè ní ìṣirò àròpọ̀ àti ìṣirò àyọkúrò. um àròpọ̀ àti àyọkúrò ṣé fún ọ̀kànlá dé ogún nìkan ni àbí fún àwọn èyí tó tẹ̀lé lọ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ogún bọ́ sí àwọn òǹkà mìíràn ni a ó ti máa lo ìlànà ìṣirò àròpọ̀ àti ìṣirò àyọkúrò. òǹkà tó bá ní í ṣe pẹ̀lú ọ̀kànlá dé ẹ́rìnlá ni a máa ń lo ìṣirò àròpọ̀ fún tí a sì máa ń lo ìṣirò àyọkúrò fún òǹkà tó bẹ̀rẹ̀ láti ẹẹ́dógún tó fi dé ọ̀kàndínlógún. Hmm ní ìtẹ̀síwájú tá a bá fẹ́ pe ọ̀kànlá ọ̀kànlá jẹ́ ọ̀kan ó lé ní ẹẹ́wàá òun ló di ọ̀kànlá tàbí mọ́kànlá èjìlá jẹ́ èjì lé ní ẹẹ́wàá ìyẹn fún wa ní èjìlá tàbí méjìlá ẹẹ́tàlá jẹ́ ẹẹ́ta lé ní ẹẹ́wá tó fún wa ní ẹẹ́tàlá tàbí mẹ́tàlá. mẹ́rìnlá jẹ́ ẹẹ́rin lé ní ẹẹ́wá tó fún wa ní ẹ́rìnlá tàbí mẹ́rìnlá. Hmm, ìyá àgbà lẹ́yìn ẹẹ́wá a ní mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá lẹ́yìn àwọn eléyìí èwo ni ó wá tẹ̀lé lẹ́yìn mẹ́rin àkọ́kọ́ yìí la ó wá bọ́ síbi ìlànà ìṣirò àyọkúrò a ó sì lo ìṣirò àyọkúrò yìí látòrí mẹ́ẹ̀ẹ́dógún dé mọ́kàndínlógún èyí tí ó tẹ̀lé mẹ́rìnlá ni àrùn dín ní ogún ìyẹn ó fún wa ní ẹ̀ẹ́dógún tàbí márùndínlógún. lẹ́yìn eléyìí la ó bọ́ sí ẹ̀rìndínlógún tí ó fún wa ní ẹ̀rìndínlógún tàbí mẹ́rìndínlógún. lẹ́yìn náà ni a ó bọ́ sí ẹ̀ẹ́tàdínlógún èyí ó fún wa ní ẹ̀ẹ́tàdínlógún tàbí mẹ́tàdínlógún. lẹ́yìn náà èjìdínlógún ìyẹn ó fún wa ní èjìdínlógún tàbí méjìdínlógún àṣekágbá rẹ̀ wá jẹ́ oókàndínníogún tí ó fún wa ní ókàndínlógún tàbí mọ́kàndínlógún lẹ́yìn náà la ó wá bọ́ sí ogún. Hmm. ẹ̀ẹ́dógún ẹ̀rìndínlógún ẹ́tàdínlógún èjìdínlógún ọ̀kándínlógún ogún ó káre àmọ̀pé tí ìlànà méjèèjì yìí bá ti yéèyàn yóò rọrùn láti máa ṣe ìṣirò àwọn òǹkà tó kù jẹ́ á kà á lápapọ̀ lẹ́ẹ̀kan sí mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá márùndínlógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún ogún mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá márùndínlógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún ogun. Ha! Ìyá àgbà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo tún ti mọ èyí tí ó tẹ̀lé ọ̀kan dé ẹ̀wá ń lọ ṣàkàrà fáwọn ọ̀rẹ́ mi àmọ́ <laughs> pé ṣàkàrà tí a jẹ kò burú níyì ni a ó fi àdàgbà ètò tòní rọ̀ sí ilé ò ní lè wà o ọ̀nà òsì nínà wa o ó dàárọ̀. ó dàárọ̀ ìyá àgbà. a mọ̀ pé ṣé dáadáa ni a kó àṣálẹ́ yìí àwọn òbí rẹ̀ ń kọ́ ẹ ṣeun ìyá àgbà àlàáfíà ni mo wà àlàáfíà náà sì ni àwọn òbí mi wà ìyá àgbà ó ti pẹ́ tẹ́ ti kọ́ mi ní àwọn nǹkan àyíká ṣé ẹ ẹ́ kọ́ mi ní àwọn òmíràn ní alẹ́ yìí <laughs> ó dáná àmọ̀ pé ń kọ́ ní àwọn òmíràn ó yá já fìdí lélẹ̀ ká lè bẹ̀rẹ̀ ẹyẹ jẹ́ ẹranko kan tá ó máa rí láyìíká àtàgbègbè wa oríṣi ẹranko kan tó ń fò lójú ọ̀run ni ẹyẹ ó máa ń ní ìyẹ́ lápá láti fò ó máa ń rìn lórí ilẹ̀ pẹ̀lú àwọn ẹyẹ kan máa ń gbélẹ̀ àwọn kan sì ń gbé koko ara ẹyẹ ni a kà adìyẹ pẹ́pẹ́yẹ àti tòlótòló sí bákan náà. Hmm ẹyẹ. Ìyẹn pé àwọn àkùkọ àtàdìẹ tí n máa ń rí ládùúgbò, ẹyẹ la ń pe àwọn náà. Bẹ́ẹ̀ ni. Ara àwọn ẹranko tó tún mọ rí ládùúgbò, òun náà ni èkúté. Èkúté a máa gbé inú igbó àti inú ilé. Ó jẹ́ ẹranko kékeré tí ó ní ìrù àti irun lára àwọn ènìyàn máa ń fi èkúté inú igbó ṣe oúnjẹ àmọ́ èkúté ilé a máa ba nǹkan bí aṣọ àti ìwé jẹ́ a sì mọ kẹnu bóúnjẹ ní òde òní èkúté ilé ó ń kó àrùn bá ènìyàn tó sì jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra fún gidi. à ìyẹn burú jáyé o bẹ́ẹ̀ ni lóòótọ́ a mọ́ nira ń gbà míì láti rí i pé wọn ò sí lágbègbè yẹn àmọ́ ohun tó tọ́ ni pé kéèyàn ṣe ohun tó lágbára láti rí i pé kò sékúté lágbègbè ẹ̀ àbí nítòsí ẹ̀. èyí tí a ó tún mẹ́nubà òun ni ewúrẹ́ ohun ọ̀sìn tí ó wúlò fún wa òun ni ewúrẹ́ ẹ̀gẹ́ iṣu èérí tàbí ewéko ní oúnjẹ rẹ̀ àwọn ènìyàn máa ń lo ẹran ara ewúrẹ́ gẹ́gẹ́ bí oúnjẹ tá a mọ̀ sí ògúnfe a mọ ewúrẹ́ fún nǹkan òun ni pé ó jẹ́ alágídí ẹran kan tẹ́ ẹ bá sọ fún ewúrẹ́ pé kúrò ń bẹ̀ òun kẹ́ tó tajú kán ó tún ti padà síbẹ̀ òun ló ṣe máa ń ṣe àkàwé fún àwọn ọmọdé pé èé ṣe tó ṣe lágídí bí ewúrẹ́ báyìí A àmọ̀ pé ìwọ náà má yà lágídí bíi ewúrẹ́ o. Ah, ah, ìyá àgbà èmi ẹ ṣalágídí bíi ewúrẹ́ o. <laughs> ó dáa náà mo gbọ́ ìtàn orí. èyí tó kàn ni ajá àwọn kan a máa pe ajá ní ọ̀rẹ́ ènìyàn torí pé ajá wúlò lọ́pọ̀lọpọ̀ àwọn kan a máa fi ajá ṣọ́ ilé àwọn mìíràn a máa mú ajá dání lọ oko ọdẹ ní àwọn ìlú mìíràn bí ìlú òyìnbó wọn a máa lo ajá láti ṣe atọ́nà ẹni tí ojú rẹ̀ bá fọ́ kó má bàa kó sínú jàǹbá tàbí ṣìnà ibi tó ń lọ yàtọ̀ síyẹn àwọn agbófinró wọn a tún máa lò ó láti fi mú ọ̀daràn hmm, àṣẹ ajá níwúlò tó tó báyìí èmi a máa bẹ̀rù rẹ o tí n bá rí i mọ́ sá lọ ni <laughs> a mọ̀ pé ẹ ìwọ nìkan kọ́ ló ń bẹ̀rù ajá àwọn ọmọ mìíràn náà a máa bẹ̀rù ajá àti pé àwọn àgbàlagbà mìíràn gan-an a máa bẹ̀rù ajá èyí tá ò mẹ́nubà kẹ́yìn náà ni ológbò ológbò jẹ́ ẹranko tó fẹ́ràn láti máa sùn lọ́pọ̀lọpọ̀ ó sì fẹ́ràn ìmọ́tótó ó kórìíra èkúté òun sì tóbi dáadáa ju èkúté lọ ológbò fẹ́ràn láti máa gbé pẹ̀lú àwọn ènìyàn àwọn nǹkan tó máa ń jẹ ni ẹran àti ẹja àwọn ènìyàn á sì máa lo ológbò láti fi ṣọdẹ èkúté nínú ilé torí ìkórìíra tí ológbò ní fún èkúté. Hmm. ológbò àmọ́ ojú ológbò àmọ́ bà mí lẹ́rù o ojú rẹ̀ ó sì mọ́ ṣe yàn yàn yàn. <laughs> a mọ̀ pé èwo nínú ẹranko yìí ni kò bà ọ́ lẹ́rù ó dáa jẹ́ ń bẹ́ẹ̀ fi ẹyọ kan kún èyí tí ń fi kún fún ẹni ẹṣin ẹṣin náà wúlò púpọ̀ láwùjọ wọn a máa lo ẹṣin fún eré sísá wọ́n sì máa lo ẹṣin fún ohun èlò láti gbé wa láti ibì kan dé ibòmíràn ní ayé àtijọ́ àwọn ológun wọn a máa lo ẹṣin fún ogun jíjà àmọ́ kò sí yìnyín mọ́ ní ayé òde òní. Hmm, ẹṣin ìyá àgbà mo fẹ́ràn ẹṣin o torí pé ó wúwo ńlẹ̀ ó sì rẹwà lọ́pọ̀lọpọ̀ a pé o fẹ́ràn eléyìí náà àwọn ohun àyíká táwọn mẹ́nubà lálẹ́ kò jù báwọn lọ já àdágbé ètò náà rọ̀ síbi ìbàì ilé ò ní lé wa o ọ̀nà ò sì ní nà wa o ó dàárọ̀ àmọ̀ pé. Ah, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dàárọ̀ ìyá àgbà. àmọ̀ pé èé ti ṣe ọ tí dùbúlẹ̀ ni. à ìyá àgbà mo ṣe ni pé kí n forí balẹ̀ kí n sùn náà ni. ó dà báwọn àmọ́ ṣé o gbàgbé ibi tá à ń lọ ní ọjọ́ ìṣẹ́gun. ìyá àgbà ẹ tún dé o èwo ní tún jẹ́ ọjọ́ ìṣẹ́gun. <laughs> ẹ̀yin ọmọ wọ̀nyí ó dáa n ó ṣàlàyé fún ọ. ní ilẹ̀ yorùbá ọjọ́ sunday là ń pè ní ọjọ́ àìkú ọjọ́ monday òun ni ọjọ́ ajé tuesday òun ni ìṣẹ́gun wednesday òun lọ́jọ́rú thursday òun lọ́jọ́bọ̀ friday òun ni ọjọ́ ẹtì saturday ìyẹn là ń pè ní àbámẹ́ta. ha ìyá àgbà ìyẹn mọ̀gùn báwo ní í ṣe mọ gbogbo yìí hùn <laughs> ẹ̀yin ọmọ ìsìn ó dáná ì ń kọ́ ọ ní orin kan bá a ti mọ́ ń kọ́ nígbà wọn. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. ẹ̀hẹ́n ìyá àgbà èyí dùn ún gbọ́ sétí ẹ kọ́ lẹ́ẹ̀kan sí kí n lè mọ̀ dáadáa. ó dáná àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta àìkú ìyẹn ní sunday ajé ìyẹn ní monday ìṣẹ́gun ìyẹn ní tuesday ọjọ́rú ìyẹn ní wednesday ọjọ́bọ̀ ìyẹn ní thursday ẹtì ìyẹn ní friday àbámẹ́ta ìyẹn ní sátidé ó kárí ọmọ mi ọmọ gidi bó ṣe yẹ kó rí náà nù ó gba gbogbo rẹ̀